tọ́lọ̀ ọ̀pọ̀ àdìgbò ọ̀dá pín sí ilé níyà fún àwọn ohun tí wọ́n kọ̀ lọ́rọ̀. Ara tí wọ́n kà ó so mọ́ ara ìjà ń bá bọ̀. Nígbà tó lọ́wọ́ sọ nípa ìlẹ̀lẹ̀ níyà látàrí ibi ara tí wọ́n sọ́kọ̀ lọ́nà láti máa tà lọ́wọ́ ọ̀wọ́ ìsẹ̀mẹ́ ìwọ̀lá ìlú kò sí ẹ̀jẹ̀ ìfúnnẹ́ta àti àlẹ́ ìjẹ̀ sẹ́mu ìsẹ̀mù ìyá ọ̀hún. اللهم عليك ولا وكذلك نجزي المجرمين لهم من جهة ومهاد ومن فوق الفواحش وكذلك نجزي الظالمين اللهم عليك ولا كذلك أعزيتما ìyàwó fún ọlọ́run ọba nírọ́ tí wọ́n fa àwọn ọlọ́run ọba nírọ́ ọ̀sẹ̀gbọ̀n àǹhà tí wọ́n sì ṣègbéraga láti fi ṣiṣẹ́ láti tẹ̀lé tí òfin ọlọ́run ọba kó sínú. اللهم فلني لا تتعلم الروح السماء وهو نسي أعوانهم أبي أعوانهم سمع ونسي نور هي حديث كتير كلام ولا يدخلون الجنة فلا مسجد الله ولا يتعاون بالمؤمن الجنة حتى لا يتجرى في سن القيامة وجب يا أمي باوعي وادعي وكذلك نجزي المجرمين ọlọ́run ọba ìjọba ní báyìí láti ṣẹ̀ṣẹ̀ àwọn kò jẹ́ àwọn òṣìṣẹ́ náà ọlọ́run wá ti sọ wọn pé ìyàwó ní ìgbà náà báyìí ọlọ́ba yìí wọ́n ní ìtẹ́ nínú náà jáàmù náà èyí pé ọlọ́run ó ní wọ́n jẹ́ ìtẹ́ náà jáàmù náà. ومن فوقهم غواش بكنا lókè wọn ọlọ́pàá ó ní kí wọ́n ṣe àbò fún wọn àbò náà èyí hmm. tí wọ́n tẹ fún wọn níjẹ̀ iná ní iná dáadáa èyí tí a dìbò wọn lórí inú iná dáadáa iná tó lò kẹrọ ìyẹn ni pé kò sáyè ìgbà tí wọ́n yẹ̀ sí látọ̀kì àti ìsàlẹ̀ gbogbo iná dáadáa sí ابنة مرحومة قال ودعوا الله قال الله الكلام وكذلك نجزي الظالمين قال الله الكلام بل لا سنوا alákòóso ẹ̀dá báyìí lásán wá lásán lásán wá lẹ́sàn èyí tí wọ́n fi ní ayé sí òkò tẹ́lá bá ṣe ọmọ rántí wúkọ̀ yìí ọlọ́ọ̀bá ní àwọn alákòóso ẹ̀dá tí wọ́n ṣẹbọ sọ́nà tí wọ́n kọ́ tí wọ́n tẹ̀lé ìtọ́nà wọn bá sí lókun ìlú ìyá anátọ́lọ́ wa lọ́wọ́ ìtẹ̀wọ́n wọ́n tẹ̀ ìtẹ̀ ẹ̀ná fún wọn orí rẹ̀ wọ́n wà bákan náà ààbò táàbì bò wọ́n iná dáhà náà mọ̀ bákan náà fọlọ́bọ́dà wọ̀lẹ̀ wọ́n fọlọ́bọ́ wà ní ìtọ́lá yìí. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون أمر ذلك ولاني والذين آمنوا إلى وعملوا الصلاة وسكتوا ọwà nù ọ̀nà tí ọlọ́run bá máa gbé gbá àwọn òfin rẹ̀ àti wáàsí àkùránì rẹ̀ tí ọlọ́run bá bá sọ̀rọ̀ náà lọ bá ìtúsọ̀rọ̀ àdìjánná tó bá sọ̀rọ̀ àdìjánná lọ bá ìtúsọ̀rọ̀ náà àǹfààní rẹ̀ ní pé gẹ́gẹ́ báwọn olùmọ̀ọ́sẹ́ máa sọ̀rọ̀ ọ̀nà ní pé kí méjèèjì ò lè bá àwọn papọ̀ lọ́kẹ́dàá kọ́ ọmọ arántí iná kọ́ ọmọ arántí àìjẹ́nà àwọn kankan míì wà tó jẹ́ pé rírántí iná rírántí ìyọ́ ọlọ́run ilé ọ̀jẹ́ sábàbí tó fi jìnà sí tọ́lọ̀ wọn bá ṣe ní o láwọn àìní yìí tí jẹ́ ọ̀tẹ̀ lọ́dọ̀ fún ọ̀tẹ̀ lófin ọlọ́run ó náà làwọn àròyìn tó ń gbọ́ nípa àìjẹ́nà nígbà ọlọ́ba ti fún wa ní ìròyìn nípa àwọn tí wọ́n pe ááyà ọlọ́run ọba nírọ́ tọ́lọ́ ọba ní ìjọ jẹ́ pé ìwọ̀n náà ní pé iná jáà náà láàtẹ̀ fún wọn òun náà láàsì fi ṣe kí ni o láàbì sàbò fún wọn ọlọ́run ọba ní ìjọba wá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n wá ṣètò ọlọ́run kọ́ tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo ọlọ́run láyé wọn lẹ́yìn náà áàmà àwọn tí wọ́n sì gba ọlọ́run ọba gbọ́ lódodo wàhálì ló sọ́ọ̀lì káàkiri tí wọ́n sì ṣiṣẹ́ torí pàmò tọ́lọ̀ ọba bá wí bẹ́ẹ̀ nǹkan méjèèjì láwọn fi lẹ̀ kẹ́tà bóbi áyá ti náà wọ́n sẹ́kbàrù àná kẹ́tà bóbi olóbìnrin wọ́n sẹ́kbàrù àlè àmà wọ́n fi ọ̀rọ̀ lọ́wọ́ bá nírọ́ pẹ̀lú ọkàn wọn yálà àwọn borí àwọn wọn jáde àbí ọ̀borí àwọn wọn jáde wọ́n sì ṣègbéraga láti tẹ̀lé tọ́lọ̀ ọba sí lófin ìyẹn náà bá ti fi ìyá ló fi sọ ìyá tọ́tọ́ sí wọn ṣùgbọ́n níbí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ọkàn wọn wàá nìlú sọ àdìhàdì wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ tá a bá níṣẹ́ rẹ̀ ó náà ní iṣẹ́ tí ṣẹ̀rí àparamọ́ ìjọsìn tá a ṣe àbí tó já a ṣe torí ìtọ́lọ̀ tá a ṣe látàrí pa akọ́sí àdẹ́bísọ́nà bá wà ní ìjọsìn náà bọ́lọ̀ ọba ṣe ní àṣẹ láàṣẹ torí tó àṣẹ bá ní ìṣòro àṣẹ lọ́nà sí ní àṣẹ àṣẹ torí tọ́lọ̀ ọlọ́ba nílò àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́mọ ọmọ san wá lẹ́sàn-án rí bákan náà ìmáàlì àti ṣiṣẹ́ rẹ̀ pé ń tọrọ yẹn ni kò sí tó nira bẹ́ẹ̀ ní tọ́lọ̀ bá sọ pé láàrín fẹ́ẹ́ kò ìlà ọ̀sà àdìẹ kan lu ẹ̀ nìkan ju téèyàn lè sọ̀rọ̀ gbogbo òfin ọlọ́jọ́ ayélujára ní ìtẹ́lẹ̀ ìfọ̀rọ̀ kò sí nǹkan kan ní òfin ọlọ́gbà ilé ìjọba ara jọmọ tí ènìyàn fi sọ̀rọ̀ kò sí. kọ́dà ṣẹ̀rí àbádébí pé ẹni tó bá ní ìdíwọ́ kan pàtó tiẹ̀ ṣẹ̀rí àtúnṣe lẹ́kọ̀ọ́ fún náà. àmọ́ jẹ́nẹ́rì gbogbo tọ́lọ̀ bá ṣe lófin kí n tí ọmọ ìdí ènìyàn lè fi. tá a bá wá ara kọ̀ọ̀kan tí ìdíwọ́ kan pàtó òfin lè ṣe ṣẹ̀rí àtúnkọ́ akọmọdé wọn náà níjọ́ kan ní sallallahu alaihi wasallam ànábì lọ bẹ aláàárẹ̀ kan wò ànábì wa rí pé ó gbé nǹkan síwájú gẹ́gẹ́ bí bílò inú bí ń ṣe sùn jáda ànábì ní kílódé ọba ní làlúyà àti ọ̀yà ni ànábì nílá sálẹ̀ pàtìmọ̀ ìrún tó ọba fẹ́ kírun kírun rẹ̀ ní ìlú fàyín lẹ́m tẹ́sítọ̀ fẹ́ tọ́ba wa jẹ́ kó òwò kírun náà ní ìlú fasalli qa'idan àbí faqa'idan ànábì ní jókòó kó kírun ní jókòó náà ní kírun bẹ́ẹ̀ lọ́dẹ sọ̀tẹ̀ tọ́ ọ bá ṣe ẹ̀lẹ́ kírun ní gan ní jókòó fààlà dáhùn ẹgbẹ́ nílẹ̀ kó kírun rẹ̀ láwọn kẹ́lẹ́ mú lọ́sẹ̀ ilé haúsá bóòlù lẹ́sẹ̀ kó kírun bẹ́ẹ̀ anẹ́bísọ̀lá àyẹ̀sẹ̀lẹ̀ wà sọ pé tọ̀tọ̀ bá wá kírun bẹ́ẹ̀ tẹ́ bó kù kú àti sùúrù ànẹ́bí ní pàáwì ìmáà máa fún mi ṣe òun onímọ̀ fi ṣe òun kú onímọ̀ fi ṣe sùjádà ànẹ́bí kan sọ fún sọ́nà àyẹ̀sẹ̀lẹ̀ wà pé wájà àlùsùjú dàkà àfọwọ́ ní mi ò wúrẹ̀ àwọn bàbá bá ìsìláàmù rẹ̀ ọlọ́ọ̀bá ní láti kọ́lé ìlú lọ́sẹ̀ ìlà òsà ìta lágbára ọlọ́ọ̀bá sì máa ń ta lágbára ọlọ́ọ̀bá sì ààwẹ̀ ah, ìbáwẹ̀ là ń gbà ẹ̀ ẹlòmíì wà ẹ̀rì lójú ti yẹn lórí pé àlàáfíà rẹ pé ṣùgbọ́n bọ́lá lọ́wọ́ bá dánwò pẹ̀lú àìsàn tí òfin ní ilé gbà àìsàn ọ̀mùsà lápòjúwe àbẹ́lòmíì ọjọ́ orí rẹ ti dàgbà ó ti pẹ́ ó ti gbó débi pé kò lè gbà rẹ̀ mọ́ ọlọ́run bá pa wá láti ká gbà rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ṣẹ̀dẹ̀ kù fáwọn wọn kára ní kú mọ̀lẹ́gbọ́n àwọn àlà àṣẹ́fẹ́lẹ́ fẹ́ jẹ́ tumi ayé rẹ̀ kú fà gbogbo ẹnikẹ́ni nínú yín tí ẹlọ́mọ̀ tó hánà bá bá láyé tọ́wọ́ wà lú àárẹ̀ àárẹ̀ tí ó lè lè gbà rẹ̀ tàbí wà lórí ìrìn àjò ilé tó ṣe pé ìgbéra làwé ọ̀jọ̀ fún ọlọ́ọ̀bá ní kọjá àwẹ̀ rẹ̀

tọ́lá bá wá fún lálàáfíà yóò wá sí kíni yóò san àwọn èrè ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé àìsàn tí ń dà láàmú yìí táwọn afúnni fífi wọn pé máa láàrú ìjà burúkú àìsàn kárí tó jẹ́ pé a fọkàn sí pé ó gbà lọ ṣé máa wà bẹ́ẹ̀ táwọn dókítà sọ fún pé tọ̀ aláti ṣe ara ẹni ṣe àfikẹ́ ìtàn máa mọ́lé ìdílé o àti ẹ̀kan lọ bá léèdì rẹ̀ ilẹ̀ ní fi lẹ́yìn fi sẹ̀mí táwọn kan fẹ́ sẹ́mi tó yìí tẹ́ bá fi lẹ́lẹ́ gbá rẹ̀ yóò di wàhálà nítorí délé eléhùn láti jọ ààrẹ bá ti bẹ̀rẹ̀ yóò gbà láyé rẹ̀ kò ní ju pé kò sí pé ń dọ́kẹ̀ kọ́ sọ́spẹ́ndì rẹ̀ dìbà kan mọ́ tó pé kò ní ilé gbà rẹ̀ láàrín pẹ̀lú sẹ́ ilé àwọn ọlọ́ọ̀bá ní àgbẹ̀ gbẹ̀mí àyàfi bá lè sèé ọlọ́run bá ṣàṣàká lófin ṣùgbọ́n sí gbogbo wa náà lálágbára ṣàṣà náà ẹni tó bá lágbára iná lọ́wọ́ bá ṣe ọlọ́run bá ṣe ájì ní òkú kan lọ àwọn òkú islam ṣùgbọ́n lọ́wọ́ bá wọn kéde ṣe gbogbo wa lòun fún lágbára ó ní wọ́n lè láyé alẹ́ láti kíjù méjì máa ń sábà àìlè ìṣèlérà ẹni bá lágbára àti ìdẹ̀síṣẹ́ ájì ó láṣẹ ájì lọ́nà ìdè gbogbo ẹni fi hàn pé islam ẹ̀sìn rọrùn ni islam ẹ̀sìn rọrùn ni èdè ní tuntun jẹ́ pé abáyé ló kàn yìí rahimahullahu ta'ala ó ní àdínù kúlù ẹ̀sìn pátátá ẹ bá ń béèrè pé kí ni islam gbogbo ẹ̀ pátá ó ní jẹ́ńdó lè ní mọ́sálásí wọ̀dẹ́ ó lè mọ́sálá tẹ bá wọ islam pátá òfin rẹ̀ òun náà ní pé báwo làǹfààní ó sì wá báyìí láti géèmì yálà géèmì yẹn kọ́ jẹ́ pé a géèmì yẹn spiritually látara ẹ̀sìn àbá géèmì kankan ní tayé inú tí ọlọ́wọ́ bá wà lè lórí ká sì kọjínà gbogbo tó lè kó báyà gbogbo tó lè kó ìparun báyà látara ayé rẹ̀ àbí látara ọmọ rẹ̀ kí ló fi wá dùn nítorí ìjẹ́lẹ̀ kò sí òfin kan tọ́lọ́wọ́ bá ṣe pé kó lè fi ní ẹnìkan láà wọ́n àgbà á ń sọ fún wa pé wọ́n máa já àlà àlẹ́ kò fi dé ní harrods ọlọ́run ò fi nira kan sí mẹ́sì fún yín wọ́n lórí tẹ́lẹ̀ lórí tẹ́lẹ̀ kò sí ìnira ipe ìnira kan ara ọmọ ẹ̀dẹ́ ni ò lé tí ò lè fara dà kò sí nítorí délé ọlọ́run bá sẹ̀sìn ní rọrùn àyàfẹ́ tí ọba gbẹ́ sí ìlú àyàfẹ́ tí ọba sì kí tí ọba gbẹ́ sí ìlú ìfẹ́ mọ̀ gbẹ́ sí ìlú onímọ̀ sọ pé mọ̀mọ́ sábà sọ̀rọ̀ ó ní tẹ́ ẹ bá rẹ́nìkan tó lóhùn ìṣẹ́sì bí àìsí ilé ó ní wàhálà ó bákan méjì inú pẹ́tẹ́ tó tẹ bá mọ́ ti ń ṣe ọlọ́run ọ̀bọ̀ ọ̀bẹ́sẹ̀ àwọn alákọ̀ọ́kọ́lọ́ mú wọn kà kọ́kọ́lọ́ mú wọn bá gbélé lọ ìjọba ara rẹ̀ ló yìí tàbí ìjọba ẹsẹ̀ òṣèré àṣẹ ló fi ká ṣe é ṣùgbọ́n ohun ọ̀gbàgbọ́ iye bóun lọ́nà ọba ṣe ní àṣì ọ̀tọ̀ ni bóun ti ń ṣe yàtọ̀ sí tọ́lọ̀ ọba ti ní bọ́lọ̀ ọba ṣe ní àṣì ilé ó sì nira àmọ́ pé kí wọ́n àwọn ẹ̀sìn kan wá ní ìnira kẹta rẹ̀ ohun èlò lè gbà kò sí ní ìsiramu nítorí pé àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sẹ́lẹ̀ náà àwọn sàhábà ṣe àbáwọn sàhábà rẹ̀ lé nìkan jù bá padà dé nígbà wọn padà dé wọ́n bá ròyìn ńgbà àwọn sàhábà tí wọ́n sùn lálẹ́ ìkánú wọn ti sáyé pẹ̀lú ìjànàbà lọ inú òtútù tí ó sì lè lómi tútù lápẹ̀lú rẹ̀ ọwọ́ àrùtò ìwẹ́ ti bóòmù ní ìsìnkú rẹ̀ kún sí àwọn tí wọ́n jọ wà pẹ̀lú rẹ̀ àwọn bá tún pàtó agbá ọ̀hún sábọ̀dọ̀ kírun ó sì gbọ́dọ̀ wẹ̀ mo nílàrúyà àárẹ̀ ń bẹ lára ní ilé lómi ní àkùsí ti jẹ́ bẹ́ẹ̀ ọgbọ́dún ọ́sà kírun bóòlù sí ájú kírun ọba kò wíwẹ̀ àìsàn bá lágbà ọba jásùkú ìròyìn bá kánà tí ọlọ́wọ́ àríwá sẹ́lẹ̀ máa lè dá ànábì ní sẹ́yìn ráwẹ̀ tí wọ́n fún ní fàdúrà ọ̀ kọtàlú àwọn gan wọn pa àwọn gan wọn pa kọ́lọ̀ wọn bínú sí wọn ó lẹ́yìn gan lẹ pa ó ní tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ lè gbé oògùn àìmọ̀kan ìmọ̀nì anẹ́sọ́lá ìsẹ́lẹ̀ rẹ̀ ó ti tó pákàbọ́wọ́ rẹ̀ báyìí pẹ̀ kó se tẹ̀yà mú ó kírun rẹ̀ ẹ̀sìn ò lé tó bà ìrọ̀rùn lẹ́sìn ọlọ́ba ní láti tẹ́lẹ̀ fún ọ́sẹ̀ ilẹ̀ ọ̀sà gbogbo tọ́lọ̀ ọba bá se lófin ìtọ́lẹ̀ dé ìyẹn lè se ilé ọ̀wá túmọ̀ sí pé kọ́ á máa sẹ̀sìn yọ̀bọ̀yọ̀bọ̀ ọmọ ẹ̀sẹ̀sìn yọ̀bọ̀yọ̀bọ̀ tó bá wọ̀ lóṣù tó bá ti ní ah, apá anábì ní àwọn ṣe kìíní àbí báyìí ní ṣẹlẹ̀ ṣe ga ọlọ́ ẹ̀sìn wíwá ẹ̀sìn rọrùn nípa ẹ̀ má bẹ́ẹ̀ sì le ìtumọ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ ìrọ̀rùn ẹ̀sìn ní pé gbogbo tánàbì ṣe ta àṣe nínú tó jẹ́ pé ó ṣe lóbi fún wa. Ìdí a nílè ṣe bákan méjì nínú kọjá bá nàbí òṣèṣe kó sì fi kọ́ wa àbánẹ́bí ṣe ànẹ́bí pàkíyèsí wá gbẹ́tọ̀ ìdájọ́ èyí yàtọ̀ sí kí o ìyẹn mi kó ti jẹ́ pé ànẹ́bí sọlá àìsílẹ̀ ànẹ́bí àmọ́ jáwẹ̀ méjì pọ̀ tó jẹ́ pé èèyàn báwẹ̀ kò ní kò ní sírù kò ní jẹ́ sàárè lẹ́ẹ̀kejì yóò gba gbogbo ẹ̀kọ́ ọjọ́ méjì jọ lẹ́ẹ̀kejì ni ó tún sírù wọ́n pè ní wìsọ̀rọ̀ àbí kó ṣe lẹ́kọ̀ọ́ gbájọ́ lẹ́ka ànẹ́bí sọlá àìsílẹ̀ anabi àwọn ṣe ṣùgbọ́n kọ̀ pa ọ̀hún lẹ́yìn ọ̀gbọ̀dọ̀ dáwọ̀ ẹ̀ gbọ́dọ̀ dáwọ̀ èèwọ̀ lọ́jẹ́ kéèyàn síbẹ̀ tọ́ ọ bá ṣe torí pọ̀ wá dáadáa ọkọ̀ sí wàhálà lásán torí pé bọ́lọ̀ ṣe dá nẹbi ara nẹbi lè gbà sọ́nà wà àlọ́ ìṣẹ̀lẹ̀ ìdí ìṣẹ̀lẹ̀ tó wá náà ní sí pé iná máa ń tẹ̀wọ̀n ní ọ̀sìn ìwọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn sábà nílé àtẹ́jẹ́ afẹ́kọ̀ọ́sì rẹ̀ ṣùgbọ́n a rí pé wọ́n mọ̀ sọ àwẹ̀ pọ̀ ọgbà rẹ̀ ẹjọ́ méjì ìjọ mẹ́ta lórí ara wọn láì sínú láì jẹ́sà rẹ̀ o sì ní káwọn ọmọ ṣe ànẹ́mi ni lábẹ́ ilé òkè ní èsì bí i fẹ́ ní ìdúrígùn ní rọ́bì wẹ̀tì ọlọ́wọ́ bá mi ń fún mi ní jíjẹ àti mímu àwọn èèyàn ní lẹ́tà tààrà mi rẹ̀ ìfowópamọ́ nígbà ni pé. níbi ilé ọ̀la àti ẹ̀kọ́ sí àmẹ́sí àwọn bá ń lẹ́nu sí ní ịba àyà ìdáṣe ìta nígbà tí mú lẹ́nu ẹ̀dà ilé ole òdùká ilé olé sílẹ̀ o ilé olé ilé ìdí àlejò ìgbésẹ̀ kò kwụsị. tó ọba ti kọ́ kan pọ̀ pọ̀ fẹ́ sí ọlọ́ọ̀bù si sì pọ̀ nítorí tó ju agbára ẹ̀mí náà lọ kí wàá lóde tẹ́lẹ̀ òní tẹ́lẹ̀ tọ́lọ̀ kí lóde tẹ́lẹ̀ ẹ̀rọ òní tẹ́lẹ̀ tọ́lọ̀ ọlọ́ba ní ìlàríkà àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ yìí tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ àwọn náà ní kí ni o asáàbò ìjànà àwọn náà wọ́n máa jọ máa ìjànà kọ́lọ̀ ṣe ti wá bẹ́ẹ̀ wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lòdòdó wọ́n sì tẹ̀lé lànà ọlọ́ ọlọ́ba ní àwọn eléyìí ni wọ́n jẹ́ ọmọ àìjànà ó ń fi hàn fọ́ọ̀lù wọ́n máa bẹ́ẹ̀ bá àlùjẹ́lẹ̀ títí láéláé kò síjọ́ kan pé tí gbàdúrà náà pè gbogbo tẹ́yìn bá wà nílé ayé gbogbo owó tìlẹ̀ wọ́n máa bá dùtù kò ní ìdí wọ́n sẹ̀ sọ fún pé jọ́ka yóò do ọ̀gán ti mọ̀ pé yóò do ṣùgbọ́n táyì tẹ́nà wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí láéláé kọ́lọ̀ kàwá fún wọn kọ́lọ̀ bọ́ balẹ̀ kọ́lá ní. ونزعنا ما في صدورهم من ظل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا وما كنا لنهتدي لولا هدانا الله نعم لقد جاءت رسل ربنا بالحق نعم ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون الله بارك ولاني سلام ما الجنة ونزعنا ما في صدورهم من ذنب gbogbo tí ń jẹ́ àrùn ọkàn ọlọ́run bá ní àfàkùn ọkàn wọn ò ní gbé wa àdìjẹ́nà àwọn afọ aláàrẹ tẹ̀sí ní ai alhassad walbarwa kìí ta kẹ́ni mọ́nì tọ́lẹ̀ dé ènìyàn ní lọ́kàn gbogbo ẹ̀ lákòókò kankan mọ́tò wa àdìjẹ́nà ìbínú ara ẹni tí ń bẹ ní àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n kàn ní pé ọkọ̀ ìbínú lágbájá gbogbo ilé ọlọ́ba ní áàpù kúrò kan wọ̀nyẹn pé mo tó wà àjẹ́nà ìdílé tó jẹ́ pé ló kọ́lọ̀ sí wa lọ́mọ àjẹ́nà táwọn ọmọ àjẹ́nà bá wọ àjẹ́nà sáà pé àjẹ́nà kìí ṣe lẹ́bù kan náà ọ̀pọ̀ lera wọn ìkájú kan lọ ìkájú kan lọ ìkájú kan lọ. níbi ayé bí téèyàn bá kọ́lé tí wọ́n pe ilé rẹ̀ wá ní ìta kò sẹ́ni tó ní òkúlẹ̀ inú rẹ̀ ọ̀mọ̀ tí wọ́n bá ní láìpẹ́ tí wọ́n ẹni kan tó ti kọ́ tẹ ẹ̀ka tó tún ju tiẹ̀ lọ ìbànújẹ́ bá lọ àti kọ́ kọ́ńtù ara rẹ̀ ayé kù àti kọ́kọ́ ń tú ara rẹ̀ torí gílù tó ti wà lọ́kàn rẹ̀ láńdẹ̀ náà kò ní bẹ́ẹ̀ ọba wà ní dànàtò àdínítọ́ wà lówà sí fìdẹ́wùs kẹ́kọ̀ọ́ wà fìdẹ́wùs kó o sì rí kó kò sẹ́ẹ̀ ní wá sọ́sàn rẹ̀ pé alágbájá ah, sáńgbádùn jù mí lọ kò ní síbẹ̀ kọ́dà àwọn olùmọ́ni gbogbo ọmọ àìjá náà yóò mọ̀ gbọ́ lọ́kàn rẹ̀ pé òun ń gbá ní jùlọ àìtẹ́lẹ̀ hmm. yóò mọ̀ pé ìtọ́rọ̀ ṣe fún òṣẹ́ tó tún nímọ̀ yóò mọ̀ wọra rẹ̀ fún nìkan lọ́ba ọlọ́ba gbogbo ti jẹ́ pé ààrùn ọkàn tí dọ̀bẹ̀ dé ènìyàn láàrùn láyé ọlọ́ba gbogbo ẹ̀ lákòókò lọ́kàn sábàdé má ní tẹ́lẹ̀ ọlọ́gbọ́n wa ní kọ́lá ní wọ́n náà sáà náà máa fi sódé ìgbìndín ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ nínú àdísì kọ̀tádà tọ́gbà lọ́nà rẹ̀ títí di ọ̀dọ̀ àbùsẹ̀ ìdílé lùgbòdìrí inú sọ ìbùhárì annabi sallallahu alaihi wa sallama ni ìdá kúlù sọ̀nù ìlú náà nínà náà ńgbà pé tọ́rọ bá bá sí ìdájọ́ náà lórí ibi tọ́lọ̀ ọba ti ṣèdájọ́ ọ̀nà kan wà péré kan wà tẹ́ẹ́rẹ́ tọ́lọ̀ geere tí ń jẹ́ sèrọ̀ ọ̀nà yìí àwọn olùgbọ́n máa sọ pé ọtẹ́rẹ́ ju orí lọ ó sì lù jáde lọ. láti ẹ́ńdì rẹ̀ àkọ́kọ́ ní bíbi táwọn èèyàn wà níbi tọ́lọ̀ ti ṣèdájọ́ ìparí rẹ̀ tí ẹ bá ti parí bí ọ ti gbọ́ mbẹ̀ nù kọ́mọ kọ́múra kọ́mọ lọ àìtẹ́nà lò gbogbo wa láti borí yẹn kọjá. wà á ní kún ilà wà ríwá náà káàdà àlárọ̀ bí ká hàtìmá màkọ́ríyá. ọlọ́run bá ní kò sí ẹnìkan ní àgbọ́dẹ́gbẹ́ ọ̀gbà rẹ̀ kọjá o ọlọ́run bá ti parí ilé òtísé lókè ọ̀rọ̀ sí nǹkan kan kọ́ ọ̀nà ẹ̀bọ̀ ṣe ti pé ọlọ́run mọ́tẹ́ ìwórí ìṣẹ̀lá kù sí mẹ́mọ̀. Hmm. táwọn ẹ̀ bá gbà ní ẹ̀ bá ṣe wí ọtí ẹni jòrò orí lọ ó sì wù jáde lọ orí náà já ànàmọ́ lọ tí a lè jẹ jáànámọ òkùnkùn tó ní orílẹ̀ láti kọjá ọlágbá dé ní pé àwọn àdúgbò kọ̀ọ̀kan tí wọ́n bá kọjá nẹ́bí wo sì máa bẹ́ẹ̀ lọ́gbẹ́ àbá ọmọ sẹ́yìn sẹ́yìn ọlọ́ọ̀bá jẹ mọ̀já àwọn àdúgbò mi ọ̀bọ̀ mọ̀já àwọn àdúgbò mi ọ̀bọ̀ ní ọlágbá ní kọ́lọ̀ jábọ̀ tábà táwọn èèyàn bá kọjá ní bọ́kálù bó sì kọjá àti ìwọ̀nba sẹ́ẹ̀rẹ̀ ìwọ̀nba bó sì tètè kọjá mọ́ ẹ̀rọ ní ọkọjá bí ìbàràbá sẹ́ ojú báyìí ni ó ti kọjá ẹ̀rọ ní ọkọjá kàrí èdèwò sàlà bí akẹ́kẹ́ tọ́tọ́ fẹ́ kọjá búrú ni ó ti kọjá nù ẹ̀rọ ní ọkọjá bí ìgbà ẹsẹ̀ bá sáré ẹni kò lè tó ti méjì àkọ́kọ́ ẹnu bí ọkọjá tí ń rìn lọ ti ń fẹsẹ̀ ẹnu ẹni tí ọ̀tá bá náà ojú tí ọ̀tà bẹ́ẹ̀ tó sáré bí ẹ̀sìn lọ. ẹlòmíì ọkọjá lẹ́yìn tí ọmọ fàyàwó tó bá ti gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ yọ ọmọ lọ yọ ọmọ lọ ìmọ̀lẹ̀ yọba parí ọba yẹ ṣùgbọ́n kò lè jábọ̀ yọ ọba yọ ọmọ fàyàwó lọ iná ọmọ jò ṣùgbọ́n yọ ọmọ lọ àbí síbi ẹgbẹ́ gbogbo ara rẹ̀ ọbẹ̀ iná òjò àbúyọ̀ ọ̀sà pàdé ọ̀sà bọ̀. ẹlòmí ọ̀pẹ̀sẹ̀ sí ìwọ̀n bá sẹ́ẹ̀lì ojú tí ó gbé dáàrin lọ tọ́bá ti dáàrin ó sì bọ̀ nínú dáàrin ẹlòmí sí ọwọ́ rẹ̀ ọmọ ń bá lọ kú dẹ́dẹ́ ó pẹ̀sẹ̀ bí méjì kan tí ó fi jáde sí ẹrí bá tán ti gbẹ́sẹ̀ kò sí wulẹ̀ rìn dìnnà tí ó fi sí sẹ́ẹ̀rì tí wọ́n bá wá ti kọjá tán wọ́n ti rí kọjá ní ìsìn kí ó kù kí wọ́n máa lọ àìjẹ́nà wọ́n wà dáhùn lọ àìsílá àìsílá mọ̀ tí wọ́n bá bọ́ bí iná tán lórí sú àlá kọ́ńtàrà tí ń bẹ́yìn náà jẹ́nà ti wà náà wọ́n á dáhùn lọ ọlọ́run ni wọ́n dáhùn lọ àwọn bá ní jẹ́nà ni o láyé ìkọ̀tọ́ wà láàrin iná sáré nígbà wá ti kọjá síwájú wọn tí ì wọ́n àdá wọn ló bẹ̀. fàtún sàlámù màbáàlì gbogbo tó bá fi lè jẹ́ àbòsí tí wọ́n ti ṣe lórí ara wọn láàrin ara wọn sọ́nà bá ti yá fi ìjẹ́ ìlú tó kọjá ìlú tó mórí kọjá ṣùgbọ́n ẹ̀tọ́ ẹnìkan bẹ lọ́rùn rẹ̀ ẹ̀ kí ìyànjú rẹ̀ ṣùgbọ́n lọ lọ iṣẹ́ rí rẹ̀ skéèrè rẹ̀ tù ṣùgbọ́n ẹ̀tọ́ ìdáàrin rẹ̀ àti èyí ń bẹ̀ ọ̀kálùkọ́ pẹ̀sẹ̀ wọ́n gba ẹ̀fẹ́ nìkan tẹ́nìkan nínú àwọn láàrin àwọn àjẹ́nà anẹ́sọ̀lá ayé sẹ́lẹ̀mẹ́ ní pàtúsàlẹ́hùn mazari máa káàdà ti bẹ́ẹ̀nà fi dùnìyà ètò ti sẹ̀rẹ̀ láyé àyànjú rẹ̀ wọ́n yóò ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó ti bàjẹ́ lẹ́yìn ó ti parọ́ mọ́ wọ́n yà ọ̀sẹ̀ ti gbàgbé kó o ṣe rẹ́kọ́ọ̀dù sí ni lóbìnrin ẹ̀yànjú rẹ̀ anabi tẹ bá wá sí bẹ́ẹ̀ tán ata ìdá wíìdìbò wà lóko ó dìgbà bá wá kọ̀ wọ́n mọ́ tá a kọ gbogbo ẹ̀ ní wọn mọ́ kò sí pé à lágbájá ètò ṣiṣẹ́ fún mi ṣé láyé ń bì lẹ́yìn ó sì nǹkan fún ọ. bọ́lá náà ti ń tọrọ àforíjì àbí ọ̀rẹ́ ti tọrọ àforíjì lójúmọ́ tó ọba yìí ti ń bẹnu ọ̀mọ̀ rántí. àbẹ̀kọ̀ bó tilẹ̀ jẹ́ pé bọ́yọ̀ tí ó ti wọ́n pé sáti fojú gbogbo ṣùgbọ́n gbogbo olójúkò ní kó lọ́kàn láyé ń bíbi gbogbo olójúkò ní kó lọ́kàn láti àmà gbogbo ẹni ọlọ́run ni wọ́n kò kó lọ́kàn kọmọ́sẹ̀ á wà lórí àga ìbánirẹ́nu àrìjánà kọ́wọ́n kọ́wọ́ sì sì rí kọjá kọ́ ọ̀hún ah, kíní ìlú ọlọ́gbà ti fi asáyé ìwọ̀nba díẹ̀ tí ọ̀sán sí ọlọ́kàn ọlọ́ọ̀bọ̀ anẹ́sọ̀lá àìsàn ohun gbé ní lọ́rọ̀ ọ̀hún kìlíà ìgbà bá fún wọn mọ́ tá a kí wọn bá wọn ọ̀rọ̀ bá ní obìnrin aláwọ̀ kí ibùkún ní ìjànà ìgbà náà lọ́lọ́ wọn kó tó sẹ ìyọ̀dá wọn tí wọ́n wà ní ìjànà àmọ́ pé wà wà ní ìjànà ẹnìkan wà lẹ́nìkan nú kò sí lè wẹ́ ìgbà náà wọ́n ti wà ní ìjànà anẹ́sọ̀lá àìsàn ọ̀hún àbúrà ó ní kọ̀wọ̀lẹ́dì náà sí ìbí ẹ̀yìn mo fi ọlọ́run ọba tí ẹ̀mí ìdí lẹ lọ́wọ́ rẹ̀ búra inna àdáhùn bimanzili yìí ìjánná àdánù mímu bimasikani yìí kánà ìdúnyà anẹ́sọ̀lá àìsílẹ̀ ni mo fi ọlọ́run ọba búra ẹnì kọ̀ọ̀kan wọ́n mọ ilé rẹ̀ láì jẹ́ náà ju bó ti mọ ilé rẹ̀ ti gbé láyé lọ kò sí pé wọn bá jẹ́ gbá ìjẹ́nà àti ẹ̀mọ̀ bí ní pẹ̀lú àkókò lè ní àdírẹ́sì dà wọ́n bá ti fi wọ́n lẹ́ba ẹ̀mọ̀ lè rẹ̀ dàrẹ́ kò ní ìdí ọmọ béèrè lọ́dọ̀ ẹ̀ nìkan kò ní ìdí ọ̀sẹ̀ ẹ̀mọ̀ béèrè ẹ̀rí imp nígbà bá kó dárúkọ tuntun bọ́lá kọ́kọ́ sọnù bí ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ kó tó gẹ́ẹ̀tì ọ̀nà yìí ilé rẹ̀ náà ni wọ́n lọ kọ́ ni mo fi ọlọ́wọ́ wọ́n mọ ilé wọn ju bí wọ́n sì mọ ilé wọn wọ́n mọ̀ náà ilé wọn ju bí wọ́n sì mọ̀ náà ilé wọn láyé lọ kọ́ ló ṣe ti wá bẹ́ẹ̀. nítorí délé ọlọ́ọ̀bọ ọba àyíkọ́lá ni wọ́n dáná máa fi sùn lórí ìmì ìdí gbogbo tí ó lè jẹ́ ìdààmú ọkàn nínú ká máa bínú ara ẹni nínú ká máa kórìíra ara ẹni gbogbo ẹ̀ lákọ̀ọ́kọ́ lọ́kàn ọlọ́ọ̀bọ ọba àyíkọ́lá ni tẹ́jìrì ní tààtì wọn àná. ẹgbà ọ̀rọ̀ kan wá wípé sẹ́yìn náà àlè ní àbíkáàlì ọ̀rọ̀dẹ̀ láwù tààrà àná. ó búra wípé ayà wọn nàzàánà máa fi sùn lórí ó ní. fíìnà wàláyé ara ìgbàdìrì nàgàdà olúwa láì lórí wa lọ́sọ̀kalẹ̀ àwa lọ́rọ̀ bá báwí àwa tàbí ìgbàdì ìyẹn ni pé kan nù wá mà bínú ara kọ́ mà حديث إمام النسائي بذلك إمرأة حديث أبي هريرة النبي صلى الله عليه وسلم لي كل أهل الجنة يرى مقعده من النار وما الجنة فهو الجنة كل ستوى به حنبي وما الجنة فوقه يوم يعني يغنون مقويتنا مبادا قل لا يغنان الجنة وسلا يغنونه tọ́ba ti wà lìjánà wọ́n wà nítọ̀ wọ́n bẹ̀rù wọ́n wà sí ààyè rẹ̀ lọ́nà náà anábì ní kàyọ̀kúrú ẹni àwọn àmọ́ sọ́ba yìí pé nígbà ọba ara lìjánà lọ́wọ́lá anàlá àdáni bẹ́ẹ̀ bá ṣe pé ọlọ́run ọba lọ́fọ̀nà màlẹ́ ìyẹn ni pé ibi tí gbàgbọ́ wà náà àṣẹ́bí tí ń bá wà ọmọ dúpẹ́ fọ́lọ̀ àlẹ́bí ní fọyọkúrù rẹ̀ jù kúrò yóò tún máa fi dúpẹ́ fọ́lọ̀ yá ọlọ́run kọ́kọ́ sí ọlọ́lọ́fọ́lọ̀ màmí pẹ̀lú ọmọ kúnlẹ̀ lè àtẹ́bí ẹlọ́la àtàdánàlá àbúlé kíra wa mọ̀nà tọ́lọ̀ bàbá fi wá mọ̀nà káà ló tún ẹni wá sí ká jẹ́ tí ìmọ̀nà tọ́ sí ah ibi tí ń bá wà nù bí ìbá sí kọ́lọ̀ fọ́lọ̀ màmí wàkúndù ààrin dáàrí yára àádàmù ní àjánà gbogbo ọmọ nánà ó sì ráyè láti wọ́n sì hàn pé sórí ibi tó bá wà àníbi sọ́kọ́ àyè sọ́lọ́wọ́ ní pàyà kúrú yọ́wọ́ àmọ́ sọ báyìí pé làwọn àná bá àdáni ìbáṣepọ̀ lọ́n fọ́nà màmí ni àwọn fọ́nà mọ́ wọn lọ sọ́ra rẹ̀ ànábi ní pàyà kúrú lọ́wọ́ hásùwà ilé wọn máa jẹ́ nǹkan bá ń jẹ́ ọmọ àìsẹ́ni yọ́mọ jẹ́ nǹkan ọpẹ́ fún èyí tó wà nínú náà yọ́mọ jẹ́ nǹkan àbànújẹ́ fún ìdí mi tó jẹ́ pé ọlọ́wọ́ ó dòwú ibi táwọn àwọn abẹ̀rẹ̀ ní ìsìn àwọn ọmọ náà aláwọ̀ náà láyè tí wọ́n ní inú àìjẹ́ náà wọ́n láyè wọn kálukú ní kò sí pé wọ́n padà sáré tẹ̀ náà báwo wá láti àyè àwọn ọmọ mẹ́sì àwọn olùmọ́ni ọlọ́wọ́ bọ́ wà tó jòwó rẹ̀ àwọn ọmọ àìjẹ́lò tó wà jòwó nù àìjẹ́lẹ̀ ọlọ́wọ́ tó ìwọ́ ọya ẹlẹ́nà fikún tiẹ̀ nígbàtẹ́ tó lòun ti wà nù náà ọya fikún tiẹ̀ wọ́n wà jòwó rẹ̀ ìdí ètò jẹ́ àwọn ọmọ àìjẹ́lẹ̀ kọ́lọ̀ wọ́n káwà fún nígbà tí wọ́n bá rí ibùgbé àwọn ọmọ náà wọ́n àwọn sọ pé antiku olùtẹ́nẹ́tù umuri tumu àdùmọ̀kútù tààkàtù ọlọ́bọ̀ wà sọ fún àwọn ọba àdìjẹ́nà wípé àwọn ààyè tó kùtà àjogún fún yíwọ̀n àjogún rẹ̀ fún yín látara àwọn asẹ́tẹ̀gbélé ayé sí i. Now, làkọ́lé já àtúnṣùrù ọ̀gbìn ẹ̀rí àdúrà wà fẹ́rẹ̀. Ọlọ́ọ̀bọ̀n bá lè kọ́lá, ó ní bàbá tí wọ́n sáré jàǹnà tá a kọ gbogbo ẹ̀mí wọn mọ́. Wọ́n wá lè jàǹnà tẹ́jìrì ní tàtí wọn àná tí àwọn odò ń aláwọn òbí kan nínú àìjánà tó jẹ́ pé omi rẹ̀ wà fúnfún ní yípo pààrọ̀ kò sí kankan tí ó mú wà ní haru lè lábáni lẹ́yìn kankan yẹn pa àmì odò míì sí wà nínú àìjánà odò tó jẹ́ pé odò wàrà ni ti ń sàn nínú òní ti ń sàn nínú àìjánà báyìí kò sí bọ́yàtọ̀ bó ṣe tí wọ́n rọ sí rọ́bà tọ́bà ìpèsè òfúrídì tó méjì òtì nìkan ní kátó wá ní wọ́n ní sàn nínú odò ọlọ́ọ̀bá ló kò ní yàtọ̀ láíláí kọ́dà omi wà wà àníhàrùn nìkan mi lẹ́sẹ̀ ti lè ṣàlùmí odò ní ìwà náà àlùfẹ́ odò ọtí ni ọtí tọ́lọ́wọ́ bá pè ní lẹ́sẹ̀ ti lè ṣàlùmí ọtí tó dùn fáwọn ẹ̀ tí wọ́n mú kì í sọ títí òmù tí ọba làákà yẹ adùn rẹ̀ wá ọmọ tí ọba làákà yẹ tàlìjẹ́ ló rí bẹ́ẹ̀ ìdí ni tóbi jẹ́ pé tọ́ ọba fẹ́ mu tàlìjẹ́ náà mọ̀ mu tàlìjẹ́ tọ́ ọba fẹ́ mu tàlìjẹ́ náà tàyé ó fẹ́ owó rà kò fẹ́ tí máa wọ́n tí wọ́n fi sí ẹlòmíì gbọ́ mu tí òun gáàmà kọ́ tí òun rú ṣùgbọ́n ti di fìtínà fún yóò tún múnà yóò mu tí yóò máa sọ́wọ́ olùwọ́ padà lọ lé kí ààrẹ ìlú ọmọ sọ pé ẹtún ti délé àkíkọ́lọ̀ bá gbá wà lọ́wọ́ yìí hmm. táyé lóhun tí ó kò bọ̀ táyé lóhun tó fi sọ tí ọ̀yọ́ sọ kò sí lè ta ìdájá wà àǹtàrùn ní àṣẹlẹ̀ mùsànfà obìnkan wà láàrin ìjànà àwọn obìnrin ìwà tí wọ́n dàpọ̀ mọ́ ṣúgà káṣẹ̀ ní olóyin gidi olóòmà àwọn olóyin èyí tí jẹ́ oyin gidi ọlọ́wà ní sàn lọ́wọ́ àìjẹ́nà gbogbo ẹgbẹ́ lọ́wọ́ àìjẹ́nà àwọn ọmọ àìjẹ́nà ọlọ́ sì tó wáyé nígbà wọn bá rí gbogbo eré ìwọ tó ọlọ́ ìfàmì ìdá àwọn ọmọ àìjẹ́nà àwọn adúpẹ́ fọlọ́ pé ọlọ́ọ̀gbọ́ ṣeun adúpẹ́ fún ọlọ́ alẹ́ni àdáyà ní hàrà àdúpẹ́ fọlọ́ tó tọ́ wa sọ́nà séyìí gbogbo sẹ́ta séyìí kìí ṣe gbìyànjú wa kìí ṣe mímọ̀ sí wa ọlọ́wọ́ bá lọ́kọ̀ nàná wa àwọn àdìsọ́nà bẹ̀rẹ̀ sí dúpẹ́ wọ́n mọ̀ sọ pé wọ́n máa kó nàní náà tẹ̀lé ẹ̀dáwà àdàbà àti ó kira wa mọ̀nà nígbà tí kọ́ lọ́wọ́ bá sáàmù ó fi wá mọ̀nà ìdí ni táàbù máa bẹ̀rẹ̀ lọ pé pàtó lọ́wọ́ bá ti fi wá mọ̀nà kọ́ lọ́wọ́ mọ̀ yẹsẹ̀ wa kó lórí mọ̀nà ìnáni táàmù bí bí bí nàbí seventeen times láì kà lójúmọ́ nù ìdílé sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ọmọ ọba ẹsẹ̀ wa rẹ̀ lórí ọ̀rùn gbogbo wọ́n yẹ ẹsẹ̀ wa kú onígbà mẹ́rin nìkan mọ̀nà láàrin wọn padà sọ̀rọ̀ lónìí àwọn kan wá tọ́lọ̀ wọn bá dán wọn wò wọ́n mọ̀nà ń jẹ táwọn sọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ àwọn abẹ́lẹ̀ tó kọ́ lọ́wọ́ fẹsẹ̀ lẹ́rìn lórí ọ̀rùn ọmọ tó náà rí àtẹ́jẹ́ lọ́wọ́ àdáàmúwá kọ́dà àgbà wọ́n máa sọ pé dájúdájú àwọn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wa asódòdó wọn mú wa àgbà àtútùgbà ìmáàlì wa tó lékún nù gbogbo tí wọ́n ròyìn fún wa táwọn wò láéláé bí ìgbà tí ó sì ẹ̀mí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n sọ fún wa sì gbàgbọ́ tó ipa àgbà àwọn òjíṣẹ́ kọ́ ipa kù áàdé sáré abáta tí wọ́n rí nù sáré áàdì dídé abábẹ́ẹ̀ a sèsì rúnṣẹ́ abábẹ́ a gbóníjà nàmà kọjá abábẹ́ final destination wa alìjánná àtúbàrà wa lálìjánná ọlọ́run wá sí làkọ́dọ̀já àtúnṣe lọ́rọ̀ fi rẹ̀ ha wọ́n ń wù ọlọ́run wa ní àwọn àpẹ àwọn ọmọ alìjánná àǹtí kú alìjánná tẹ́ẹ̀rí alìjánná tẹ́ẹ̀ wà ẹ̀ ti dogun ti tọ́lá wọn ti wà alìjánná ní ìsìn àwọn ìyókù tó kù táwọn ọmọ mẹ́tàwọn ọmọ mẹ́rin àwọn ààyè wọn tọ́lọ̀ ọba ti pèsè rẹ̀ pé tí wọ́n bá ṣe tọ́lọ̀ wọn wà nìjẹ́ náà ọlọ́ba ti lọ́kọ̀ òkú ní wọ̀ ṣùgbọ́n ọlọ́ba pèsè rẹ̀ látàrí àbẹ̀wọ̀n náà àwọn ààyè tó kù táwọn ọmọ náà ó rí tòun àbìmọ̀ tó tó tà wọn lò pé iṣẹ́ ọwọ́ yín ló tó bẹ́ẹ̀ ṣùgbọ́n a fi ṣe sábàbí àníṣàlá àìlẹ̀sẹ́lẹ̀ sọ fún wa pé ẹmọ àmàdájú wa alámù kẹ́ẹ̀mà anna àmàdákùn lẹ́yìn ẹ̀kúnlá ìjánnáta àwọn lẹ́yìn ìdíkílà wọ ìjánná lẹ́yìn ìdíkílà wọ amàlù wọ ìjánná ànábi ni ẹgbọ́ kẹ́ẹ̀mà àmàdájú pé wà láàyè kò sẹ́nì kan nù yí pé kí sí ọwọ́ rẹ̀ ọwà ló wà ìjánná ìpẹ́tọ̀ iṣẹ́ ìlú kú tọ́lọ́ bá dáa torí pé tọ́lọ̀ bá ní káwò síra wọn ìjẹ́ tó ṣe fún ọ láyé gan gbogbo sí ọwọ́ rẹ̀ ò tí ì sànṣẹ́ ẹ̀ mm. kò tí ì sànṣẹ́ bá sì kù. kọ́ọ̀lù àwọn sàhábà bá bẹ́ẹ̀ ni pé wọ́lá àǹtẹ̀yà rọ̀ṣọ̀lọ́lá àti wọn náà nẹ́bísọ̀lá rẹ̀ sẹ́lẹ̀ níṣẹ́ ẹ̀rẹ́sẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó ìkó oníṣẹ́ ẹ̀bì kan oníṣẹ́ ẹ̀sẹ̀ kan mm. ìwọ náà ṣe ẹ̀rù dúró ní ọ̀sán ìjànà ànẹ́bí ilá anyataba mabani ọlọ́run birahmati birahmati mi ló fọdọ àbí kọlọ ọwọ kíkẹ àtọlá rẹ bomi òfin sáré rẹ ìgbà nìkan wà mọ̀ wípé àwọn ti sin náà débi pé àdìjẹ́nà mẹ́tẹ́tẹ́ lọ́jẹ́ ọ̀lá kò sí bẹ̀ hmm. ọ́ wa máa bẹ́ lọ nítorí jẹ́ pàwọn ẹ̀yìn rẹ tí wọ́n bá ń sin náà tí wọ́n ń se tọ́ lọ wọ́n tún máa bẹ́ lọ pé kọ́lọ̀ ọ̀gbọ́ gbà ọ̀gbà ní tapapa ní ilẹ̀ ẹ̀rá nẹ́bí ibrahim akásẹ́yìn lọ́dún sọ́ọ̀tì pápá àtọ́mọ́ rẹ̀ nẹ́bí ismail wọ́n ń kọ́ káàbà ọlọ́run bá lọ́pàá wọn láti kán kọ́ káàbà wọ́n ń kọ́ káàbà ànẹ́bí làwọn méjèèjì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n sọ pé ọ̀pá àti ọ̀pá ìyá ọlọ́run bá dákun bá lọ́wọ́ wa káàbà igi lọ́nà ẹsẹ̀ ní ìsìnkí kọ́kàn tó ní tó kọ́kọ́ káàbà ó sì lè dẹ́pọ̀ ànẹ́bí ọlọ́run láéláé ṣùgbọ́n wọ́n ń ṣe wọ́n tún bẹ́ẹ̀ lọ pé ọlọ́run dákun bá lọ́wọ́ wa nínú ìtọ́lọ́ bá tí wọ́n bá náwó wọn sójú ọ̀nà tọ́lọ̀ àyà wọn sì tún máa já tí wọ́n bá ń kírun ẹ̀rú sì máa bà wọ́n ipe kí ni kí ni ó dé kí ni ọmọ bà wọ́n lẹ́rù kí ni ọmọ báyà wọn já kókó wọ́n ti ẹgbẹ́ àṣetàbí láǹṣe bá sọ̀rọ̀ wọn bá gbà ní ọgbà tí wọ́n máa bá ẹ̀mí ara wọn jà sí ni ìwọ́n tó kírun tó tí ì mọ̀ sọ́nà ọgbà tẹ́rù ń bọ̀. nítorí ló máa jọra rẹ lójú pé ayé tá a ti kójọ náà ramadan náà ti tó apá hmm. kan ní jó ní ti eh, ní international media kan ẹnìkan pọ̀ béèrè wọ́n ka béèrè wọ́n á lẹ́ ẹnìkan lọ wọ́n kà lọ ṣiṣẹ́ iṣẹ́ ló gbé lọ wọ́n so lọ ọkìrùn ọkìrùn ní wọ́n padà sí nígbà àwọn ẹyà wọn bá fura pé kì í mọ̀ lọ kírun mọ́ inú wa bí léèrè ìwọ lọ kírun ní wíwá ibò wọn ti kíkan ní mọ́síláṣí mọ́ká wọ́n ní tẹ́lẹ̀ wá kíkan ó ti ní ládàá one hundred thousand ọmọ ọdún tó ṣe tó kó tó kí ọ nígbà tó ti kẹ́ ẹ̀rọ kan ti tó òun ti kẹ́ ẹ̀rọ wọn níbi kó wọn kírun wọn torí kó ti jọra rẹ̀ lójú tá tá a sọ fún bọ́ọ̀lù ọba gbà nítorí délé ká máa ṣe wọn olóògùn ìwọ́n jìlá kẹ́rù wọn máa bà wá pé sọ́nà wọn bá gbà báyìí lànà ìṣẹ̀lá ìṣẹ̀lá ìṣẹ̀lá fún wa ebi ní àyà tó lọ́ba tó gbogbo ọkùnrin tó ń ta àwọn nítorí ten sí mi sẹ́yìn pé sábàbí ló jẹ́ kì í ṣe pé sẹ́wọ̀n ló tó pé ọlọ́ wo mi sáàlì tẹ́nà ọlọ́ ó kàn fi wá sáàlì tẹ́nà látàrí àánú àti kẹrin ọlọ́ bọ́ sáà ló wà kọ́ kẹwàá nítorí díẹ̀ lé tó ń bá ti sẹ́yìn tó bá ń ṣiṣẹ́ dáadáa kó sọ̀rọ̀ àlẹ́ jù wọ́n láyà sí táàmì ní í máa mú yàn lọ́nà tí ó ní gbà fúra ẹlòmí ọmọ fòmí kírun òǹkan ló kó wà ní ara rẹ̀ yóò ti lóru ló kírun ṣùgbọ́n tó bá ti di láàárọ̀ tí nǹkan bá wá ṣẹlẹ̀ láàrin wọn àtẹnìkan àṣetáyọ̀ àwọn ọmọ ilé ọmọ kò ní wájú ọ̀rọ̀ yóò àwọn gbèsè lọ́kàn kò ní fi sọ̀rọ̀ lọ́mọ hmm. òun yóò àwọn gbèsè lọ́kàn pé èrò pé lè mọ tí mo bọ́ àṣìṣe gbà wà láyé àṣìṣe kọ́ máa jọra rẹ lójú pé àmì mọ́mọ́ tí mo gbọ́dọ̀ sọ lóòrù bọ́ọ̀s ẹlòmíì bá jẹ́dẹ́ bí pé a máa sọ síta bí ẹsẹ̀ lẹ́wọ̀n láń sọ kọ́ ọ̀kan máa gbọ́dọ̀ kàn rẹ bẹ́ẹ̀ aburú ni máa gbọ́dọ̀ kàn rẹ pé sọ́nà wọn bá gbà inú òjò ọmọ ẹsẹ̀ láti túnṣe kó tún máa ṣe kù ẹni tó ṣe sàrà níṣẹ́ ní bọ́yọ́ lọ bá kò gbogbo kẹ́ ní ìsinú àwẹ̀ ọ̀há oúnjẹ fáwọn èèyàn bó ti ká ṣètá ní ọmọ agbó lọ́kàn rẹ̀ pé àti kó ṣe ládàtà wọ́n bá lẹ́nu kan ẹgbẹ́ ta ti ṣe náà ti tú kò sì lágbára rẹ̀ na ẹnì kan mọ̀ bí alájà rẹ̀ sì jẹ́ pé ọmọ rí ọmọ sùn pé ayé tá pé náà ló darí tó ń pàṣẹ tá ní ọmọ gbé sí lọ́kàn pé ètò ṣe gan àwọn ti kú ládàtà láà máa ṣe ní kẹ́rù ọmọ àgbọ̀ ní jíjẹ́ kí máa ń yọra ìjókòó bá kan yìí kí èèyàn sì ṣiṣẹ́ rẹ̀ kọ́kọ́ kọlọ̀bọ̀ sàmànà wa kọlọ̀bọ̀ ṣe wá lẹ́yìn tí ṣiṣẹ́ kọlọ̀bọ̀ bọ́ gbà kọlọ̀bọ̀ mọ̀kọ́sẹ̀ wa máa lọ ààrẹ láńgbẹ́ ọlọ́wọ́ mọ́kọ̀ máa lọ inú láńkì ọlọ́wọ́ mọ́kọ̀ mọ́ wa lọ ẹtù ti ṣiṣẹ́ ájẹ́ àti tí ó ṣe ń lọ ọlọ́wọ́ mọ́kọ̀ mọ́ wa lọ gbogbo tá a ṣe kí ọjẹ́ nígbà tí ọjẹ́ ìrọ̀lú fún ọlọ́run tí wọ́n pàdé lọ́wọ́ ọlọ́ọ̀kọ́ ọlọ́ọ̀bá ti bá ti kú bí ẹ̀rọ ọlọ́ọ̀bọ́ sàmìlọ́wà àdùbà iṣẹ́ àdùbà tọ́lọ́wọ́ bá mú àdùbà lọ àti gbọ́rò yìí àwọn ọmọ aná alẹ́bọ̀ àti gbọ́rò yìí àwọn ọmọ àdìjẹ́nà ọlọ́ọ̀bọ́ àwọn abẹ́rẹ́ àlàyé nípa ìdíyẹ́tì tuntun abẹ́rẹ́ láàrin àwọn ọmọ aná àtàwọn ọmọ àdìjẹ́nà ètò ọ̀sẹ̀ láàrin àwọn ọmọ aná àtàwọn ọmọ àdìjẹ́nà kápẹ́ conversation tí ó ṣẹlẹ̀ láàrin kọ́lọ̀ máa mú ọ̀rọ̀ rẹ̀ wọ́n láwùtálà láwùtálà àrùn àdùgbà ìṣẹ́ àlá kọ́lọ̀ máa mú ọ̀rọ̀ rẹ̀ láàrin síwájú náà bọ́yá tá a bá ń jẹ ìrìn ìṣẹ́ àlá wà lẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n. lórí náà. àwọn tí mo kí àwọn ọmọ tó ń sin bọ̀ àti àwọn tí wọn mọ tí wọn mọ owó làwọn wà lọ kò wá ń dìbẹ nígbà yẹn àbí àwọn ìsinmi kan wà lọ gbogbo tó ń bẹ̀rẹ̀ ni pé níbi ilẹ̀ ní arúgbó ìfìsà ibi tó lọ bó ti ṣèdájọ́ àtẹ́tọ́ tó lọ́wọ́ bá kó àtẹ́tọ́ sẹ́kọ́ sọ́rọ̀ gbogbo wọ́n wà bẹ̀ ọba adájọ́ tó wà ní tọ́ka lọ́wọ́ wọn mo rò pé ìdí ni wọ́n sọ pé ayé lómi ìgbàlá tó bá gbẹ́sẹ̀ sórí sìrọ́ọ̀tì náà ni ọ̀yẹ́ kù sísẹ̀ rẹ̀ kan kù sísẹ̀ rẹ̀ kan ẹlòmí sẹ̀ rárá ṣe díẹ̀ yóò gbẹ́sẹ̀ méjì mẹ́ta kó tó yẹ sí inú náà nítorí ẹ̀ látòrí ẹ̀ máa ṣe gbogbo wọn pé ẹ̀ pátá náà lọ́dọ̀ gbọ́dọ̀ bá rí sí láti kọjá kọ́lọ̀ bọ́ sáàmù kọ́lọ̀ jẹ́ kábọ́láyọ̀ ọlọ́dà wọ́n wá ń gba ilé wọn lọ wọn tó wà ní wọ́n ti sà ọ̀pọ̀lọ̀ wà ní ìbéèrè ara ọ̀pọ̀ ìbéèrè lẹ́yìn wọn ti ní ìtara ọ̀lẹ̀ náà ìmọ̀ mi àkàmẹ́rin mú ọ̀gbọ́n sálámù àwọn tí ọba akọta ṣúgà lẹ́yìn pàtó ọkùnrin sọ pé ìwọ̀nba ọkàn ọkùnrin sọ pé ìṣáájú ọkàn bí ìmọ̀ mi nígbà ẹlẹ́yìn àkọ́mọ́ òun náà tó bá kà ní ìgbà òun ló fẹ́ rákà sí òun pé ó ń tẹ̀ wá kà wọ́n bẹ̀rẹ̀ aláwọ̀kọ́ nípa obìnrin tí lẹ́sìn ó kú lẹ́yìn tá a máa wọ̀kọ́ bá bímọ automatically kò lè gbà so ara ìwúlé títí tí rọmọdánà mi yìí dé ìgbà tí rọmọdánà yìí dé ọ ó lè gbà wọlé mi pé ọ̀sẹ̀ tó sẹ́yìn ní sara ẹ̀ ti lé lè gbà bọ́ọ̀ wá ní ààwẹ̀ ti èsì ìtọ́ tó fẹsẹ̀ rí lẹ́jọ́ ìyàfaramọ́jú ní wọ́rọ̀ àwọn ẹ obìnrin tó bá jáwẹ̀ látàrí ọmọ tó bí tí ìròkò tó ń bá gbá rẹ̀ ó lè kówó àbó lè kó bá àlàáfíà ọmọ tó ń bí àbó lè kó bá àwọn méjì tàbí obìnrin tí ń tọ́mọ ń fọmọ lọ́mọ ti fi mu orúkọ tó bá dìde ló wọn ọmọ àgbà rẹ ní oṣù ọmọba ó lè kówó tàbí kókó bá ọmọ tó ń bí tàbí kókó bá wọn àwọn méjèèjì obìnrin tó lóyún wákọ̀ ní alákọ̀ọ́ tí mo fẹ́ sọ àti ti tọ́ ọbẹ̀ tó lóyún àti ti tọ́ ọbẹ̀ tó bá jẹ́ pé sábà bí ilé o ènìyàn ìjà rẹ̀ ó lóyún àbí tọmọ lọ́wọ́ nítorí tó ń bá ilé yóò kó bá àwọn ilé tó tẹ̀wọ̀n náà ní pé ó ní option lẹ́yìn ìgbà tí dídàrú lè wá kó tó lè gbà lẹ́yìn tí tọ́ba wù ó lè wá láyìn kò ní ìdíkọ́sáwò tọ́ba ti bá àwọn aláìní yé lọ́jọ́ tó fi dáàrò bóyá oṣù kan ní oṣù kan dín ní èmi ò fi iye àwọn aláìní ní ọ̀pọ̀ ó ní option láti ṣe bẹ́ẹ̀ ó sì ní option àti gbà ọ̀ tọ́ba wù kó gbà rẹ̀ tọ́ba wù kó ṣe kébì kó kó aláìní tọ́ba jẹ́ pé obìnrin bẹ́ẹ̀ nígbà tó gbé mọ́ tán sábà ní pé ń tọmọ lọ́kùnrin òní gbà ọ̀ kájú yìí o pẹ̀tọ̀ àlàáfíà rẹ̀ pẹ̀tọ̀ bá fi lè lọ́ bá rẹ̀ yóò kó bá làáfíà rẹ̀ ilé òkú ní ọwà ní ìdájọ́ tá a sọ ó ní ọ́ṣì ṣùgbọ́n tó bá jẹ́ kó bímọ tán àárẹ̀ kan ni bọ́lá rẹ̀ wọ̀ kò tẹ̀lé ó tọmọ gan àárẹ̀ wọ̀ kan gbẹ̀yìn kí ló wọ̀ lẹ́gbẹ̀ẹ́ sickness ìlú òkè kì í ṣe kó tó di pé fọmọ lọ́mú kì í ṣe pé bẹ̀rù àlàáfíà ọmọ àbálàáfíà látara fún òun fọmọ níbi òjò bá rò àárẹ̀ níbi òjò bá rò ilé òkú ìgbà tó bá lálàáfíà yọ gbà rẹ̀ nípadà torí pé àárẹ̀ níbi òjò bá rò kì í ṣe pé bẹ̀rù ọmọ tó ń tó àbálàáfíà òun lọ pé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ nípa ìmáàmù kírun ẹ̀kírun aṣáàmù tàràwé wọ́n wá ń kí rákà mẹ́rin rákà mẹ́rin yọ papọ̀ tí ó sàn lámà rákà mẹ́rin yọ papọ̀ tí ó sàn lámà àwọn olùmọ̀ọ́sẹ̀ máa fà lórí ilé alínú àwọn olùmọ̀ tí wọ́n dúró lórí pé méjì méjì lọ ẹ̀rọ wọn kọ́ máa sá lámà tó ipá ní tiwa pé sọ láti mẹ́rin mátínà mátínà ìrún alẹ́ tá a fẹ́ kí tiná fílà rákà méjì méjì kàmọ́ ètò tó kí rákà méjì kọ́ sá lámà tó kí rákà méjì kọ́ sá lámà àwọn afá àtàwọn abájúra àwọn afá aládìsí wọ́n ní ẹ̀rí ó kíráká nínú ìgbàlè bí wọ́n ṣe kírun tó gbogbo gbàgbé yóò kíráká mẹ́rin kó tó sálámà yóò kíráká mẹ́rin yóò sálámà yóò kíráká mẹ́rin yóò sálámà lẹ́yìn náà ọ̀wá lè kíráká mo gbà bẹ́ẹ̀ ó lè kíráká kan kó sì sálámà gbogbo eléyìí kó ṣe kí ni o ọ̀wọ́ ní tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́kọ̀ wà ń tẹ̀ ní ibi tó máa rá kú díẹ̀ káàtó sí fáwọn ìmọ̀ àmúlò wípé ọ̀dà àkọ́jẹ́ pé àwọn ẹ̀ta fẹ́ kírun fún àti tí wọ́n gbàgbọ́ yìí ọmọ jẹ pé ẹni tó máa rú ẹ̀sìn wọn làwọn ilé ìfúnṣe káàlà yìí ọ̀ pípẹ́tọ̀ bẹ́ẹ̀ náà ìlànà nẹ́bí sọ̀rọ̀ bá àyè ọ̀sẹ̀ náà a lè kí bẹ́ẹ̀ mo rò pé tí wọ́n kọ́ bá ti gbàgbọ́ yìí kò ní bí ìrùjú mọ́síláṣí náà tọ́ba wa kan tí ó kà nínú bẹ́ẹ̀ tí wọ́n béèrè tọ́ba ti ka bọ́yá láti súnlẹ̀ tó bàbára ní dínkà tọ́ba ti ka sọ́fà àti ọkà yóò àkókò lọ àhàkí ọ̀rọ̀ àwọn òkú àbúkọ́ kẹsọ pé ìdájá alẹ́sọ̀rọ̀ báyìí lọ́pàá ti fi ọba àwọn òkú tọ́ba kí bẹ́ẹ̀ kò sí tó burú ìwò pé àmọ́ ọjọ́ bí ìgbà tá à ń ṣeré nù nípa wọn ti ní torí tọ́ba ní pé náà sáré kan tó gbogbo tọ́ba kí ẹkẹ́ oúnjẹ tọ́ba ké súrátà a máa àní sọ pé òun bàjẹ́ ṣùgbọ́n hmm. ó súnmọ́ dùnmọ́ jẹ́ pé bí ìgbà tí ẹ̀ ń pè wọ́n sí hmm. irun máa ń bọ̀ sọ́ra bẹ́ẹ̀ ó sì ti pé tí a rí ní tó ní ti wọ ìmú rẹ̀ lábẹ́lẹ̀ ìbéèrè parí tọjọ́ mọ́ ẹ̀tọ́ wà lábẹ́ rẹ̀ ó náà ní pé ọwá kákí mítìrì ráka mítìrì àmọ́ kan máa sọ pé ṣẹ́bí àti mítìrì ṣùgbọ́n ní ńlànà ṣẹ̀bí àbí tọ́wá nù ní hmm. sí nípa àwọn ṣùgbọ́n àwọn afọ ní bíbí wọ́n kàn máa sọ pé ká kí ṣẹ́fì àti wítì ká kíráká létí kó tó di fáwọn kíráká kíráká. a ní ọ̀nà tó pọ̀ láti lè kí wítì anẹ́sọ̀lá àyọ̀sẹ́lẹ̀mọ̀ kí wítì rákà márùn-ún márùn-ún rákà márùn-ún ló kí papọ̀ kò jókòó láàrin rẹ̀ lórí ẹlẹ́ẹ̀kan ló gbogbo tó bá gbogbo tá a kí ní odd number ẹni jẹ́ wítì tá a kí mẹ́ta

ọba kiri ti raka ọba tó kọ̀ bá sálámà àwọn ẹni tí wọ́n rí tó kí ọba lọ́gbà abdullahi bin abbas ó lè lábdullahi bin abbas ó rí bí wọ́n awé àti kí òní wítì lọ́mọ kí raka kan ó ní ìdàrú òfẹ́ ìdàrú òfẹ́ kí ó lára ìpínlẹ̀ ẹ̀ ó mọ̀ lẹ́rù ìmọ̀ lóbi abdullahi bin abbas ó lè nípa ẹ̀ lórí ìtajà lórí wọ́n awé ìrìn àjò sùfìyà torí torí ìdílé bẹ́ẹ̀ ọ̀dà ṣùgbọ́n tọ́kà sí kókó tẹ́lẹ̀ ká máa pàkíyèsí sí i pé ìmáàmù tó bá fẹ́ láti ìgbà tí wọ́n ti kọ́ mọ́síláàtì kí wọ́n jó bí wọ́n bá kéré tí tí wọ́n sàlá wọ́n bá fẹ́ yí wọ́n bá wọn tó bá ṣe bẹ́ẹ̀ àwọn ìwé ẹ̀sìn wọn àìkẹ́ lórí bẹ́ẹ̀ délé kó tún rẹ̀ kí ní bàbá àpá tó lè fi lọ́nà àpàdé ọ̀nà kọjá ìbéèrè ìwádìí pàdé sí àná níbẹ̀ ní ìlú méjìlá àgbàgbà ẹ̀rọ kẹ́lẹ̀ lẹ́sẹ̀. lára àwọn àyàtà sẹ́yìn tí ọlọ́pàá ń sọ̀rọ̀ nípa mímọ arọ́mọ́lọ́ náà kí ẹ̀mí lọ síwájú fún ọ̀sọ̀rọ̀ tó mọ̀ ọ̀sọ̀rọ̀ tó kọ́ lọ ọ̀sẹ̀. náà bá lè pe kí owó pọ̀ láwùjọ tó yẹ pé ṣẹ́kọ̀ọ́ bàbá tó yẹ kọ̀ọ̀kan nǹkan ló wí tó fi wé pé nǹkan ní tọ́mọ̀ ń fẹ́ láì sáyà bọ̀. ọ̀sùn náà kéèsì pé ẹni tó ń tọrọ̀ ẹni tó ń gbé tó ń gbọ́dọ̀ pé ìtàbà kan tá a sọ náà ni pé ọlọ́run ìkílẹ̀ ọlọ́run fẹ́ kí lè sọ kí ní tó ẹjẹ́ ní gbọ́dọ̀ máa sọ látàrí ẹni títí wá kò ní ó bọ́ sínú oró ìsìnláyé. báyìí ọ̀nà kan sànù wà kọ́ máa ń sì wà dáyé tó ẹ gẹ́gẹ́ ti sọ gbogbo ẹni tuntun kò pé òun sọ̀rọ̀ fáwọn èèyàn nípa ẹ̀sùn ń tọwọ́ bọ̀wé nípa wọn bí àkọ́kọ́ lọ hmm. ń sáyìn wọn bí àkọ́kọ́ lọ ìyẹn gbọ́dọ̀ sọ́ra gidi gan-an tí bá wá sọ lẹ́gbẹ̀ẹ́ bọ́lọ̀ sí fẹ́ni tí fífọ́ ẹni tí wọ́n ń gbọ́ bákan méjì inú kọ́jà ẹni tí ń gbọ́ ẹni tí ó ní mọ̀ ìwọ̀nba bí ẹtú lè lọ síwájú ibi tó sọ ẹsẹ bẹ́ẹ̀ ni àbí èsì bẹ́ẹ̀ kọ̀ ọjọ́ náà ìlú yẹ kó síwájú ó sì lè ní jèrò ọ̀tẹ̀ tó bá ti lè tẹ̀lé fẹ́ẹ́ lú gbẹ́gbẹ́ òtítà fáwọn àjò tó ti jẹ́ àpá wa ni tó sọ náà lálẹ́ yé ní ẹlẹ́ ọ̀ àṣegbá àlùsí ní ètò ilé títorí ilé ẹ̀pá débi ọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ti ń bọ̀ bọ̀ kó mà kankan ẹ tó ń sì mà láàfà náà ni ẹ tó ń ní trust síbẹ̀ láàfà ni nítorí àpá sọ fún náà ló sì tẹ̀lé ọ̀lágbára àti ṣèwádìí ọ̀lágbára àti ọ̀bá ìkòsẹ̀ ló pé kó wọ́n ṣèwádìí bá kọ̀ bọ́ second option kan second opinion ni. No irú eléyìí pẹ̀lú ògbó ọlọ́wọ́ ọlọ́wọ́ òní mú torí pé kí wọ́n bá tó ń lágbára mọ́ láti wá màá láàmì sí mọ́ ọwọ́ sọ̀wọ́ àfà yóò sì jẹ́ dábọ̀ fọlọ́ ẹgbẹ́ wàrà àgbègbè àtọ́lọ́ ìjọ wà sọ fọlọ́ torí pé àwọn èèyàn pípọ̀ tó sọ kí ni ọ̀sọ̀ fọlọ́ fọlọ́ bọ́ sáà wọ fọlọ́ jáde àbára jẹ́ wà ní àná ìgbà tí ẹ̀ ń ní aspect kan tí ẹgbẹ́ sọ pé tó bá dé sí ìgbọ̀n tí wọ́n ti kúrò lórílẹ̀ tán àwọn mọ̀lẹ́kà méjì wọ́n àti lè fún wọn padà fún wọn lọ́ba ní ìsàrẹ́ lẹ́gbọ́n àpòkùn nàìjíríà ti fún wọn bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ àwọn pẹ́ṣọ̀ kan lọ́rẹ̀ sọ ẹgbẹ́ tó bá dé stage kùránù lòun ká ṣé ilé gómìnà ní gbẹ́tò kùránù ní gbẹ́tò anybody wáyé gba kí lórúkọ ẹ̀ tó wáyé pé èèyàn ṣe nǹkan míì yàtọ̀ sí gbẹ́tò òkè àfà lẹ́yìn ẹ̀ wọ́n yẹn tó jẹ́ pé mẹkáníìkì ni òun ẹ̀dá àti nǹkan ọkọ̀ kí ni state tiẹ̀ ìgbà sítójú ní ọjọ́ kọjá torí gbẹ́tò ẹ̀ sọ láàrin ẹ̀rọ gbẹ́tò ẹgbẹ́ láti sẹ́ni tó kùnú ṣe lèmú kọ̀ọ̀kan tó wá ṣe náà ló sọ fún mi náà so kí ni position in that situation then kí bàbá ìtẹ̀lé ní pẹ̀lú lẹ́gbò tó kún sáfà ẹ̀hẹ́n tíjà ni o dókítà ni o ẹnjìnìà ni o <laughs> ah, tẹ́lọ̀ ni o. àdìsí làkà yẹ́sẹ̀ ni mo wílẹ̀ àdìsí làkà. lọ́dà fọwọ́ pẹ̀lú àdìsí làkà nígbà tí mo tún wọ́n gbọ́kùnrin rè nígbà wọn bá ti lé ẹgbẹ́ta lọ́wọ́ ọba ẹ̀tọ́ dà ní gílẹ̀sì rẹ̀ tó dáhùn alárakùnrin tí ń gbé dídí láàrin tó láti mú ọmọ mẹ́sàn-án láti ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run kan wọn àbí lè pe ni pé yóò lè fara àti kìtà àbà wà fa àmà ń tù níbi wọ̀sán sọ́mù. yóò ní mo kàtí rọ̀rọ̀ mo sì gbá ń tọ́ sọ ni pé mo sì ṣiṣẹ́ tí sai da wato masu fiye ce sai ƙuranin da kuka ko a ƙurani ko sai tafsiri mathematics ne waka sai da wato tuma si gbe la ko tuma si in tó mú ni pé ó ń lọ ka ƙurani inú àmà sọ gbogbo ba whatever hmm. tó lè jẹ discipline mùsùlùmí ọ̀dọ̀ olóhùn ka ƙurani gbogbo tó lè kọjá pé nǹkan pé a kò kìí ṣe specialization níbi ìdí mọ ká kùránì kìí ṣe tá a fẹ́ gbọ́lẹ̀ mùsùlùmí. nígbà tí èdè sáfà bí mọ̀kánìkì lèmi tá a ní ká máa gbé kùránì ká kò sí nù wá rẹ̀ ọgbẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n jà pé ta ni ọ̀tọ̀ ọ̀tẹ̀ pé pípa náà bíjà lèmi tó bá jí láàárọ̀ mísíkì ni ó pèsè tó lórí yọ tó lórí yọ tó lórí mísíkì mùsùlùmí yọ náà mùsùlùmí gbọ́dọ̀ wá àsìkò tí kàwá yìí sẹ́nu ọ̀nà gbọ́dọ̀ nìkan. bákan náà ọ̀ràn yẹn lọ́jọ́ ẹ̀wọ̀n kan bá lágbára wọn kọ́ máa gbọ́ kí láti wá ipò sí nínú nínú ìdájọ́ tí ó fi máa ṣiṣẹ́. wọn bá tọ́lọ̀ bá fún lágbára láti lè kà tọ́lọ̀ bá fún lágbára láti lè gbọ́ tó fi ṣiṣẹ́ ilé òfin dáhùn lọ́nà lọ. ṣùgbọ́n bẹ́ẹ̀yàn ka àlùkò áàlì tọ́jú pé dojúmọ́ ní ka àlùkò áàlì láti bẹ̀rẹ̀ dópin tí ọ̀gá ilé ti fi ṣiṣẹ́ kò ní lè sọ fún òǹkà kùránì òun kọ́ ká kùránì kò ní gbàgbọ́ pẹ̀lú àkùránì kì í ṣe ń tà ká fọ̀ fáṣọ̀ hmm. kì í ṣe ń tà ká káàkiri fi gbádùn láti pẹ́ ẹ̀ńtátémẹ́ǹtì gẹ́gẹ́ bá bàbá ìmọ̀ ìpàdé ti sọ wọ́n sàlàyé tó àti ìmọ̀ ìpàdé sọ fún wa nínú tíra záàdùn máa ti fẹ́ kí á lè fẹ́ lè bá ti ó ní wà láàyè ẹnikẹ́ni tó bá ka àlùkò áàyè ó ka àlùkò áàyè tó dẹ́ pé kò sí ẹ tó ka àlùkò áàyè jù níbi káka kùránì tí ọba ilé ti fi ṣiṣẹ́ kò sí nínú àwọn tí wọ́n ka kùránì. ìdílé tó ń jẹ́ káàdùn sọ́ba àṣẹlẹ̀ sọ nípa àwọn àwárí àwọn tọ́kítà níbi ni wọ́n jẹ ìwọ̀n tí wọ́n sì ti jẹ ìwọ̀n tá ni wọ́n tọ́pọ̀. ànábi ni tí wọ́n bá ń ka kùránì ẹnì kọ̀ọ̀kan yóò sì fojú tẹ́gbẹ́rù ara rẹ̀ pé àwọn oníkùrá ni ti ń lọ jẹ̀mọ́. Hmm. ànábi ni wà láàyè wọ́n jáde nú ẹ̀sìn gẹ́gẹ́ bọ́ mọ́ fà sí jáde lọ́la hmm. wọ́n jáde nú ẹ̀sìn wọ́n ka àkùránì o ṣùgbọ́n pé wọ́n jẹ́ ti jẹ́ àkùránì torí pé dákùránì sọ̀rọ̀ tó ti táwọn wọ́n lọ wọ́n sàmúlò wọ́n láwọn sàrà àlùfáà nípa ìkàrọ̀ láti jẹ́ ìwé iṣẹ́ اللهم اقسم لنا من خشيتك ما تكون به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ عندنا ولا تسلط علينا من لا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم